الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون أتو عليكم كي ألون أتولى فون نبي صلى الله عليه وآله وسلم أمر لي النبي أمر صحابة عليه àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá nàbí mu wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò ninety three dot five fm tí àwọn àfáàwá fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní ìyànà bódìjà central mosque bákan náà ní green mosque ní gbági tí wọ́n ń ṣe tí wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ lórí àkòrí èyí tí a wà ń bẹ̀ ohun tí wọ́n bá ní sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni àjàkálẹ̀ àrùn ǹjẹ́ ọlọ́run fi ẹ̀sọ́ nǹkan kan fún ànábì lórí ẹ̀ pé kó sọ fún wa àrí pé gbogbo nǹkan tí wọ́n sọ fún wa àrí ẹ̀rí bákan náà wọ́n fi múlẹ̀ yìí pé ìbínú ọlọ́run ni máa ń fa nǹkan yìí tí òní jẹ́ òru kejì nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí kọ́lọ́mbà ní sa àwọn àfa wa ní ẹ̀san olóore falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ni fọ́lọ̀ ọba tó sì wá ní mùsùlùmí o látọ̀rọ̀ àlékún ìkẹ́lọ́ àdìgẹ̀rẹ̀ fáànì nábì wa sallallahu alaihi wasallam ẹni tọ́nà ọba láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo ayé alóba ní sàlékún kí ànábì wa o bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì o sallallahu alaihi wasallam àtúnkí àwọn ìyá wa lọ́tún ló sì a kú ìmọ̀ lọ́wọ́rẹ́wẹ́ rọmọdún kọ́nà tó jáde kó gbà ní ìbàdà fún gbogbo wa o. ibi tí a sùn sí mọ́ọ̀nà ó ní ìtàn tó ṣẹlẹ̀ pẹ̀lú amirul mu'minin umar bin khattab radiyallahu ta'ala anu arda ònlàlá máa lori lórí jíjáde láti madina wá sí sham di wípé a bọ̀ agbami lórí ọ̀rọ̀ tọ̀rọ̀nù àti àlùwàbá naam tá a bá tún tata lọ sínú sọ́mọ́ Bukhari rahimahullah wa iya imam Bukhari nínú hadithi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wardo ó ní amúlù mu'minun tọ́jọ́ mọ́bù Khattab kharaja ila sham ó jáde ní medina ó sham lọ láti lọ rèé yanjú àwọn àlámọ̀rí kan tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí táìmù tí ó jáde ó jẹ́ rọ̀bíùl áhìr ní ọdún kejìdínlógún tí ànábì sallallahu alaihi wasallam tó fi mẹ́kà níwà sí mẹ́dínà bẹ́ẹ̀ sì ni oṣù àkọ́kọ́ tó jẹ́ muharram ní ọdún yẹn àjàkálẹ̀ àrùn ó ti ṣẹlẹ̀ ní sham lẹ́yìn ìgbà náà ọlọ́run tún kalẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń kalẹ̀ wọ́n ní àwọn ará abẹ ní ọkọ̀ lẹ́tà sí àmúrí mòmìnir níbi ọ̀tọ̀ wípé kọ́ máa bọ̀ o ọlọ́run ti pé kí inú ẹ lọ o ìwọ́n ń jẹ́ bí ìgbẹ̀yìn sọ́fàr tọ́jú oṣù kejì lọ́dún yẹn umaru gbà bẹ́ẹ̀ láti máa bọ̀ ṣùgbọ́n ẹjẹ́ rẹ̀ padà falamma kana qariban min ash-sham balagha annahu ashad ma kana nígbà tó súnmọ́ sham dédé sárúgọ̀ sárúgọ̀ yìí abúlé kò kan ní ṣáájú ká tó dé ṣáàmù ilé ìdúró padà bẹ́ẹ̀ ni lẹ́tà tún dọ́dọ̀ rẹ̀ wípé kíní ìtútù padà o kọ́dà aṣáàdùmàkánà ó tún lẹ́gi ti àkọ́kọ́ lọ o ẹ ẹ mọ̀ wá o ẹ mọ̀ wọ bí báyìí o báyìí ni umaru dúró sí sárúgọ̀ bó ṣe wá bí sárúgọ̀ yìí àwọn tí ó jẹ́ olórí àwọn mùsùlùmí tí ó ń sojú wọn ní ṣáàmù jọ́nà náà torí pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú fún wọn lásìkò yẹn ẹni tó jó lórí òun náà ni Abu Ubaida ibn al-Jarrah àwọn míì náà nílù kéréjekérèje míì tó tún bẹ́ẹ̀ tí wọ́n tó jó lórí Khalid ibn Walid Yazid ibn Abi Sufyan Sherhabil ibn Hasana amúrù ibn al-as gbogbo wọn wọn sarajọ wọn wá pàdé amirul mu'minin umar bin khattab nígbà yẹn dọ̀rẹ̀ fa akhbaru wọn lè wà bá àkọ́dé wọ́kọ̀ àbí arbi sham wọn ní ọ̀rẹ́ amirul mu'minin ee àjàkálẹ̀ àrùn ó ti wọ sham o sham yẹn ọjọ́ ọ̀kan nínú ìlú tí ń bẹ ní súríà súríà la máa ń pè ní arabiki síríà ni ń pè ní òyìnbó súríà ìkọlọ̀njọ jáde kọ́ba ni dá ogun dó ń bẹ̀ o kọ́ba ni bututu sí ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ o ee ọlọ́run kọjọ́ kọjọ́ o kọjọ́ kọ́dákun o tí kápítà àwọn jẹ́ Damascus lẹ́ẹ̀bù wọ́n mọ̀ pé ní Damascus ṣùgbọ́n lágbára Damascus ni la máa ń pè. ilé ìní sáàmù tọ́jọ́ kan nínú mi òní àmì ìmùmí ń bọ̀. sárúgbò tó wá dúró sí omi àwọn olómi tí wọ́n pàdé rẹ̀ wọ́n wọ́n ń bá a sọ̀rọ̀ pé ìrẹ́ àlùmọ̀mí ni àjàkálẹ̀ àrùn ó ti ṣẹlẹ̀ ní ṣáàmù kọ́dà bára léṣe ń kú òun ni aró oko ní ń kú o ọmọrùn ah, ah, ni o kẹ́ Umar ní ọ̀dà irú abúbẹ̀rẹ̀dà ọ̀rọ̀ ni ọdún òlì almuhajiri al awwalin bá ń pe àwọn tí wọ́n kọ́kọ́ fi maka lẹ́ǹjọ́ sí nígbà tí wà lọ́pọ̀ wá sí Mẹ́dínà bá ń jọ ni Abu Ubaida ba Umaru pe nígbà tí wọ́n dé ó ní fastasharahum ló wà ń dámọ̀ràn pẹ̀lú wọn pé kí lọ fẹ́ kí n sí ìlú tí ó ní ìlú tá lọ ibẹ̀ ní àjàkáyàrùn ti wáyé ṣé ká padà àbí wọ ìlú yìí ah, àwọn èèyàn tí ó lórí pé ah, wọ́n ní ìmọ̀jọ̀ pé àjàkálẹ̀ àrùn wà wọ́n pẹ́ méjì fàtàlàfù fàkọ́là bá ọdún wọn àwọn apákan náà wọn nílẹ̀ ẹ̀kú méjì wọ́n ní ìrí àmúlù mòmìnà kọjá ọ̀rọ̀ jùlọ ilẹ̀ amúrin wọ̀rọ̀ anárọ̀ àǹtẹ́rìjì àánú ń tá a torí ẹ̀ jáde alámọ̀rí mi tó tún ní ìrẹsì pẹ̀lẹ́ sí ah, bá kú ìyọ̀rọ̀ wọn láàrin mẹ́ mọ́ padà ó ah, mọ́ padà ó mọ́rùn ní ṣe ń tí ẹ̀yìn mọ́nù ọ̀nìtàn mọ́nù ẹ̀yìn kejì tí ẹ̀ bá sọ jẹ́ sọ yìí kí ni lẹ́mìí tẹ̀yìn wọ̀kọ̀lá bá ọ̀bọ̀ apá kejì ní ẹ̀ èrè aláṣẹ mùmìnì máa ka bàkíyàtù nẹ́ẹ̀sì ẹ̀ àwọn tá a lè pẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn káwọn rẹ̀ bí ẹ́ nígbà tó àdébí ìṣẹ̀bá ìṣojú tiẹ̀ nígbà tó àdébí ìṣojú tiẹ̀ sallallahu alaihi wasallam àwọn tó tún sẹ́kù tá a lè pẹ́ ìpìlẹ̀ ṣíṣe jù wọn. àwọn náà lọ kó jáde wá bí wa ashabu rasulillahi sallallahu alayhi wa sallam àti àwọn ojúlówó àwọn sàábé tó jẹ́ pé ntí ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run sì pé kí ó ṣejú tiwọn àwọn ni ó ń bẹ pẹ̀lú rẹ̀ hmm. ń tiwa òní wípé wọ́n an tuqdimahum ala hadhal waba'i ìyẹn táwọn ọmọ pé má kó wọn lọ sínú àjàkálẹ̀ àrùn mọ́nà rẹ̀ pawọ́ ah umaru wọ ọ̀rọ̀ ọ̀tún ó tún wọ ọ̀rọ̀ apá kejì ó irtafi'u anni ọ̀dà ẹ̀bọ́dì abúlé ẹ̀dá ọ̀nà yìí ó al-ansar pe ará Mẹdínà tí wọn jágbà tí wọn kọ́kọ́ gba nàbí lálejò ẹ bá ń pè wọlé ẹni wọn pè wọn fastasharahum umaru bá ní ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí ìlàbáwá bíi ìyẹn tí ń ṣẹlẹ̀ lọ níbi tá a fẹ́ rẹ̀ kí ẹ̀yìn rí sí sabila muhajirin ojú ọ̀nà tí àwọn ẹni àkọ́kọ́ tí umaru rẹ́sẹ́ sí tí ẹ̀rọ náà tó ìtumọ̀ ní wípé ikhtalafu kaktilafihim àwọn náà bá tún ṣe ìyapa ẹnu apá kan ní wọ́ apá kan ní máwọ̀ faqala irtafi'u anni mo bá tún dáhùn pé kò burú ẹni ọ̀tún bóde kí là á ṣe báyìí. lẹ́yìn náà mo rò bá ní ó dé ilé àwòrán ní mẹ́ṣíà kọ́tì kúrẹ́ṣin nínú ha jírẹ́tìlì fatih abúbẹ̀rẹ̀ ẹ bá ń pe àwọn àgbààgbà abẹ́wú nínú àwọn Quraysh tí ó wà nínú àwọn tó jẹ́ wípé ìgbà tọ́lọ́run tó gba Mẹ́kà fún ànábì ìnà ṣẹ̀ṣẹ̀ wá sí Madina lẹ́yìn ìgbà tọ́lọ́run gba Mẹ́kà fún ànábì bíi al bíi àmì bíi àmì bẹ́ẹ̀ ó ní ẹ bá ń pè wọn wọ́n bá pè àwọn eléyìí ẹ̀yin àgbààgbà kí lẹ́yìn rí sí èyí tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni ìwà dáadáa tọ́lọ̀ ń fi ròyìn àwọn mùmìnì òun ni pé wọ́n máa ń gbàmọ̀ràn jọmọ́hà gbogbo ẹni tọ́lọ̀ bá ti fi so lórí tí ò bá gbàmọ̀ràn kì í so lórí rẹ̀rẹ̀rẹ̀ náà là ń sọ kódà bẹ́ẹ̀ yóò lóbìn tó ti dàgbà tó sì ti tọ́ lóbìn olóńgbò náà ọ̀hún sáàmì president oríkèéríkè ara rẹ̀ ó lójú ó létí ó nímú ó lẹ́sẹ̀ ìwọ náà olùdarí ni ọ́ kátó wá sọ ẹni tó níyàwó tó lọ́mọ kátó ọsẹ ẹni tí ń darí odidi ilé kátó ọsẹ ẹni tí ń darí odidi àdúgbò àbẹ ẹni tí ń darí odidi local government àbẹ ẹni tí ń darí state àbẹ ẹni tí ń darí gbogbo òlu èèyàn gbọ́dọ̀ máa gbàmọ̀ràn o nítorí pé ara tó kó bá fèrè àwọn nùnú fèrè àwọn nà sọ fún àwọn ọmọ lèrè pé mọ urikum illa ma arọ ẹjọ́ ni yóò pé o in tí n bá ti rí ìlérí ní ìgbọ́n anybody sọ̀rọ̀ wà má àdínkù la sẹ̀bi rọ̀ṣad gbogbo bí mo ń darí yín lọ bí ẹ ti sori rẹ ni kódà kọ́ máa hàn sí pé ẹ sori búmbẹ̀ ẹ gbọ́dọ̀ dùn lè jẹ́ pé àìgbámọ̀ràn ọkọ̀ táwọn àfàmọ́ ń pè ní oníkọ́ ìdá àfìrì àwòníyà pírísìpù fíà ọ̀nà ni ọ̀ndàkùn mẹ́jọ wọnú sẹ̀mí tiwa o. àmín gbogbo ibi tó o ti fẹnu kọ̀ọ̀kan ta kókó ẹni tí ó mú wa ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run dọ́ má fi ṣe kòǹgẹ́ wa kọ́lájà kan sọ̀rọ̀ ẹ̀ umaru ń gbàmà rẹ̀ umaru èèyàn dáadáa ni. rọ́bì yàrá tán àrùbọ̀ ẹ̀ ń tọ́lọ́ fún àkáyè pípẹ́ ni kó lè wá tẹ́lẹ̀ bí nbẹ̀lẹ́ yé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí umaru bá sọ ń gbà mí a máa tẹ̀sùn tí ànábì paramá mú lò tó ti bẹ́ẹ̀ òun náà ti bọ́ sípò ìjẹ́ olórí ó wípé kílẹ̀ yìí náà rí kílẹ̀ náà rí bá a ṣe máa ń sin nìyẹn láàrin lọ́kọláya ká máa gbàmọ̀ràn láàrin bàbá sọ́mọ ká máa sọ̀rọ̀ tó dáa fúnra wa torí tí bàbá sọ́mọ ọ yàtọ̀ bàbá èso mọ̀ràn ọmọ aláṣẹ ni bàbá tí wọ́n bá sọ̀rọ̀ tí nǹkan kan bá ara wà ń bẹ̀ tó lọ́n fi hàn sáwà pé à bísíkì sí bẹ́ẹ̀ nìkíní o sùúrù ìfarabalẹ̀ àpọ́nlé láti ṣàlàyé ẹ̀ fún wọn àwọn àmọ́ bẹ́ẹ̀ ká má kọsẹ̀ látara wọn kí wọ́n gbà síbi tí a fẹ́ sọ sí kì í ṣe páàmọ́ fi hàn sí wọn wípé àṣebá mi ẹ̀gbọ́n kálá ìntàfẹ́sọ̀rọ̀ mi àwọn ọlọ́mọdé ni wípé umaru ń gbàmọ̀ràn lọ́tún lọ́sì ń gbà wá pé àwọn àgbààgbà kí ló tó wá fà gbogbo gbàtọ̀ fẹ́ gbàmọ̀ràn àwọn àgbààgbà ló pè ẹ dẹ́kun àwọn ẹ̀kọ́ ń bẹ láàrin tọ́pọ̀ ṣùgbọ́n kákàrà mú tíntín níbẹ̀ Ànábì sallallahu Uhud ànábì wa gbogbo olùjọ pé hey kí la fẹ́ ṣe báyìí ah, àwọn àgbààgbà ní nítawọn ń rọ lórí ọ̀rọ̀ yìí gbogbo tí wọ́n bá ń kó bọ̀ lógun ẹ mẹ́jà lọ jáde sí ẹ̀hún ẹ̀jẹ̀ wà nù ilé ni ẹ ti jẹ́ àjà ànábì ní tèmi náà rọ̀ nù gbogbo ẹ̀ tí ẹ jọ́dọ̀ jọ́nà lọ́hùn wọ́n ń wo àwọn àgbàlagbà níwọ̀ ẹ̀ ti ń sá fokú wọ́n ní kẹ́lẹ́ káwọn kọ́ ẹ̀jẹ̀ jẹ́ lọ́wọ́rù kí ni kí ni ń kọ́ bọ̀ kí ni tó ẹ pé bẹ́yìn sí ń ronú ẹ̀jẹ̀ àgbàbẹ̀ kò lè jẹ́kọ̀ ọgbà nígbà wọn lọ rìn ìpàdé akẹfẹ̀rí tó ṣẹlẹ̀ sí wa ní udu ńlọ ṣẹlẹ̀ sí wa wọn sànàbí lọ́gbẹ́ wọn yọ ọ́ lẹ́yìn àwọn ọ̀dọ́ yìí náà ẹlòmíì dàlábọ̀ ara ẹlòmíì bọ́ alẹ́kìá lẹ́yìn rẹ̀ ní azab ogun tí wọ́n tún kọ́ bọ̀ sí mẹ́dínà lẹ́yìn ó sọ̀rọ̀ máa tó pe ìlú jọ pé ká tó gbà mọ̀ràn o wọ́n ti ń kógun ó bọ̀ o kí ni ká tó ṣe o àdúgbò ni mo sì wò pé bá kí àwọn àgbàgbà ń sọ̀rọ̀ káwọn ọ̀dọ́ náà tún. àwọn ọ̀dọ́ kẹ́rẹ́ bẹ́ẹ̀ bá lè ní àjà ni ó. èmi ò pé ká gbínú lìjà ọlọ́run tó wà. wọ́n ní ọ̀dọ́ àbẹ́rẹ́ ni torí pé wọ́n ti kẹ́kọ̀ọ́ bíi takọ̀kọ́ èèmọ̀ ọlọ́run ọba kan bẹ níbi ìjì àgbà bọ́ọ̀lù ń fún yàn láàkáyè jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kan ò ní dára rẹ̀ àgbàtọ́ bá tó dàgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfaradà ìmọ̀ ọmọbitọ́rọ̀ lè kú sí pẹ̀lú ìrírí mi tẹ́yẹ̀ ti rí ilẹ̀ sí wa náà fi sọ pé gbogbo tí wọ́n bá fẹ́ máa yàn lórí ní ẹ̀sìn tẹ́lẹ̀ pé èmi jíjẹ̀ ń fa àkàlẹ̀ ọmọ eke àtàgbàlagbà tí gbogbo mọ́jàmú tẹ́ bá ń fẹ́ bẹ́ẹ̀ pé sára méjèèjì àgbàlagbà abẹ̀ ni ẹ mú nítorí kíni torí pé tó ti fi ọjọ́ orí ó ti fi lékún sí ọmọ eke à ń bi alọ́sọ̀tálá gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ fún àwọn àgbàlagbà ọlọ́run kọ́ wa máa ṣe o àwọn tí ó jẹ́ àgbàlagbà náà má jẹ́ kí wọ́n sì wá darí o dákun máa bá ní kíyèsí àwọn àgbàlagbà náà eléyìí jẹ́ ẹ̀kọ́ tó ga púpọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdálẹ́ ẹlòmíì olótu fún rẹ̀ ayíkà kò sí ọ́ olótu nítòsí fi mú òun náà ni kásámẹ́gbàmọ̀ràn èmi náà mú ní nǹkan mi bó ṣe wù mí ní í ṣe ìǹtí máa dà àti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ rẹ̀ lára firaun ẹbí ń firaun náà sọ fáwọn yẹn pé òun ó pa ọba eh, israeli àti musa òun ó pa wọ́n rẹ́ àwọn tí ó lọ fún mọ̀rẹ̀ pé méje á lọ wọ́n wà pẹ̀lú rẹ̀ jọ́nà lọ ṣùgbọ́n sọ pé òun kálukú ọgbọ́n ẹ̀ lọ firaun ìtura rẹ̀ ó tún káńkà kọjá kí ọ sọ wípé irú wọn kò ní ìdíkọ́ tẹ̀lé wọn níjọ́ náà lọ ṣùgbọ́n ìgbàmọ́ rẹ̀ òun náà lò kúba wọ́n ní ọyọ fọ́ọ̀nù two thousand five hundred naira mọ́ọ̀yẹ̀la ní wọ́rọ̀ òdu kí pẹ́sẹ̀ntì ọ̀wá àdìrí láti Àbújá kódà kò ní ìdí dps bá ń bẹ nítòsí gbẹngàn ó ní irú ọlọ́pàá tí wọ́n yàn lọ́rù bẹ̀ kò ní ìdí wọ́n tí wọ́n lè rán ọ̀pọ̀ kí pẹ́sẹ̀ wọn ní fúnra wọn náà bọ́ àyọjú ìwọ̀n kódà kẹ́ni kan mẹ́tẹ̀ láwọn àwọn èèyàn mọ̀mọ́ra pé ìdísẹ́ ti ní kánsílọ̀ sádùgbò kọ̀ọ̀kan ònẹ́rì ìdísẹ́ ti ní chairman of government ìdísẹ́ ti ní gómìnà sí stéètì kọ̀ọ̀kan òlélẹ̀ èyí tá à ń sọ ń bí ni wípé èyí tí umaru ń ṣe kò sọ pé umaru ọ̀gbọ́n o kọ́dí ẹ̀ ń tọ́ gbẹ́ni máa dámàrà nítorí pé tẹ̀wá ti dọ lórí gbogbo àwọn tí ọmọ dáadáa ká ìjọ fún yàn náà ọlọ́run ti kó tí yàn ẹlẹ́pọ̀ mórí báyìí ẹlẹ́pọ̀ mórí báyìí ala hal kí ni umaru pé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú àwọn kùrọ̀ọ́sì tí ẹ pé ńgbà táwọn ṣe é jùrọ̀ wọn ẹ̀yìngbà tó lọ́n gba mẹ́kà fún anábìsọ̀rọ̀ sálàm ṣe é jùrọ̀ ó ní fada'atuhum mo bá pè wọ́n fún amírù mùmínín falam yakhtalif minhum alayhi rajulan gbogbo ẹnu wọn papọ̀ kí ni tí ó sọ faqalu gbogbo wọn dá wípé mọ́rọ̀ an tarji'a bin nas ìrẹ́ amírù mùmínín ń tẹ̀wà lórí ọ̀rọ̀ ni wípé kó àwọn èèyàn padà o mọ̀kùn ọ̀wọ̀ ṣáàmù wala tukodimu hum ala hadal waba'i má kó wọn lọ síbi àjàkálẹ̀ àrùn ìntàwárí nù. fàmílì ọgbà òfin náà umaru bá pariwo ó bá pọ àwọn ọjọ́ inna musbihum ala zahrin fa asbihu alayhi ẹ̀mí náà báyìí mo ti pọ̀ ẹ̀dá mo ti gba màdínà ọ̀nà báyìí onkanuku wọn ẹ tẹ̀lé mi o. fa qarabu ubaydata ibn al-jarrah abu hurairah jarrah gbẹ̀ngbẹ̀dàn wípé ìwà ọmọdé ìwà ní mọ̀mọ́nì àfi ọ̀rọ̀ mi nkọ́dàrí là á ah, pẹ̀lú bí mo ní ṣètò lọ́la tiẹ̀ náà ọba náà bí jẹ ọba náà bí mu ọ̀rọ̀ gbèsè ọlọ́run lọ tí gbogbo ayé rí ìrọ̀rùn gẹ́gẹ́ bí olórí wọn wọ́n wọ́n sọ fún ọ pé ẹ̀jàkàlẹ̀ àrùn bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ àti olóyè yóò padà sọ̀rùn sábúkàdà ni ṣẹ́gun sọ̀rọ̀ bá ní ẹ̀sọ́ ní ẹ̀sọ́ nítorí bá ní kò ní í kò ní í ṣọ́. wúrù ah! wá wò wúrù wá ní ah لو غيرك قالها يا أبا عبيدة آه يا أبو عبيدة كسي جيل مي إلا صبني أتك وافاني إنتي مرو من قرآن يقول آه tí o bá serú ah, rẹ tó sọ tí mo lè kún ọ lé pẹ̀lú pẹ́lẹ́bí náà máa ń kún ọ lé tó bá jẹun tó yà kí n fi kọ́lẹ́kọ̀ọ́ fẹ́ lómi apá kan túbà apá kan nítumọ̀ rẹ̀ tẹ̀ ní wípé ah àgbáyé rẹ̀ sọ́nà àti ànábì ọkọjá gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ èmi máa ń sá fún kádàrá náà ọba pé kábọ́ mẹ́sẹ̀ mi kábọ́ mẹ́sẹ̀ mi àà inú kádàrá náà nínú wa Umar wa dáhùn wípé naam tó ọba ní mọ̀ sáfún kádàrá náà ọba bẹ́ẹ̀ rí nàfírù min qadarillah ila qadarillah à ń sá kúrò níbi ntọ́lọ ń pè láburú tó pè gbogbo ẹ̀lẹ́ tá a ti fojú wa rí báyìí lọ padà síbi tí ọlọ́run ọba kádà rẹ̀ tí ọ̀sà burú ń bẹ̀ kí láburú ni lẹ́yìn ọmọdé wa ń fèsì fún para yìí pé ọ̀rọ̀ àyẹ̀tà ìǹkárùtì lẹ́kà ìbùnà hábàtọ̀ tí wáyà di yàn lẹ́rú òdìwàtáàni wọ́n wà tí wọ́n sọ pé lẹ́rú ìdìwàtáàni ìdáhùn àkọsí ìbàtún wọ́n mú kọ̀ọ̀ irú àbúrò rẹ̀ gbàgbà tó bá jẹ́ pé ní ràkúnmí kan tó ń dà láti lọ jẹun ibi tí wọ́n ń dà lọ àbàtọ̀ ti wá adìyẹn ní ràkúnmí rẹ̀ lọ́ba sọ̀kalẹ̀ síbi orí ọ̀gbun kan ó ní òkè méjì alẹ́pẹ́ ọ̀kan nù wàlẹ́ òkúrọ̀ jazba ìkejì orúkọ tó ti gbẹ oníbẹ̀ǹbẹ̀ ọwọ́ múrakùnmí yìí aláìsà ìrọ̀ àyíta lọ hasbata rọ̀ àyíta àbíkọ́dárì la tó o bá múrakùnmí ń tó ń darí ẹ lọ ọ̀n nà ni o ọ̀n jágbẹ́mọ ni o ọ̀n fa okun rẹ̀ ni o lọ síbi kókó ti tutù gbọ̀rọ̀gbọ̀dọ̀ yìí ṣebí pẹ̀lú kádàrọ̀ ọlọ́run pé ní tí ọ jẹnu ìní òjè kágbára rẹ̀ ó lè káàtì ti lọ bí ìkejì bákan náà sì ni wà ń rọ̀ àyíta lè jẹ́ bàtà rọ̀ àyíta àbíkọ́dárì kápẹ́ràkùnmí náà ọba ń tì í náà lọ síbi kókó tèǹtó ti gbẹ tí ti gbọ̀dọ̀gbọ̀dọ̀ ń ṣe bọ́ ọ̀dàṣe náà pẹ̀lú bí ọlọ́run ti ẹ̀mí rẹ sí wípé ó fún nǹkan ibi tó pè ló ràkùnmí rẹ pé yóò ti jẹ ilẹ̀ míì ń tì lọ tí ń darí yẹn wa rí bẹ́ẹ̀ o à ń sá láti bí ọlọ́run kan lọ sí bí kádàrà à ń sápadà lọ síbi kádàrà tí ìpanu tí ò lè wà ń bẹ̀ eléyìí ọ̀rọ̀ tá tú dáadáa tá palẹ̀ dáadáa ni ibi ẹ ti ń sọ léyìí lọ kọ̀pẹ́ rẹ̀ ni Abraham bin Auf ló ń bá dé ó ń sì lọ rè gbọ́ pípa àtàkàtẹ́lẹ̀ tí yóò sí pẹ̀lú wọn lọ́ba ni à ọ̀rọ̀ tẹ́ ń fa yìí ìmọ̀ ìndì fi hàdá ìlìmọ̀ ìmọ̀ ìwáyàmìlà ìlìmọ̀ èmi ní ìmọ̀ kan o kọ́dọ̀ ìmọ̀ yìí sẹ̀mí tọ̀sán àsálàm kìí sẹ̀mí mọ́sọ́ mọ́ gbọ́ tí ànábì ń sọ wípé ìdá sẹ̀mí tún bì í bi arúgbìn ìntẹ́ ń fàì ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn ìtẹ́ ẹ bá gbọ́ pé ń ṣẹlẹ̀ ńlù kan fàlà taqdamu alayhi ẹ mọ́ wọ̀lú yọ o wà ìdá waqa'a bi arúgbìn wà á ń tún bí a tó bá jẹ́ pé ìlú tẹ́yìn gẹ́gẹ́ wà lọ́ba ti ń ṣẹlẹ̀ fàlà takhruju ẹ má jáde ń ensa níjáde pé ẹ̀ ń sá lọ yẹn ẹ o torí ntọ́nà bá ní òsè ní òsè yín kò ní í kò ní umaru umaru umaru bá ní ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ o tó tiẹ̀ jẹ́ pé bí mo ṣe ń darí ẹ̀ mùsùlùmí ẹnu ànábì sọ̀kalẹ̀ fún ni umaru sẹ́yìn padà ní lọ padà sí Madina kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà bí àwọn onímọ̀ Rahman a máa sọ yòó ṣùgbọ́n àlàyé ìfọ̀síwọ́wẹ́ àwọn nǹkan tí ọ̀sẹ̀ láàrin wọ̀nyí olókùtà a máa sọ insha Allah ta'ala tó bá di òru ọ̀la in kana fil umri baqiya hada wa sallallahu wa sallam ala nabina Muhammad wa ala alihi wa sahbihi tasliman kathira wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́